ẹ kalẹ́ o ẹ tó kù ọjọ́ mẹ́ta kan ojú òní ti wá èrò ayọ̀ la máa gbọ́ wa ẹ rántí pé mo sọ pé ìwọ̀nba àsìkò díẹ̀ tó kù yìí tí a fi ṣe election àwọn nǹkan tí mo máa mú wá sí ojú ìwòran yín àti etí gbọ́ yín ni tó bá jẹ mọ́ ọ̀rọ̀ tó ń lọ nílùú oro àti ọ̀rọ̀ olóṣèlú ọ̀rọ̀ olóṣèlú ni tó ń lọ lọ́wọ́lọ́wọ́ jù ń sìn ṣùgbọ́n àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ̀kan náà tí ó lè jóṣèlú náà ló kọ̀ sí ẹ̀ ó lè jẹ́ kan but gbogbo happening ní nàìjíríà ó ní màmá mú wá sí etí gbọ́ wa màá dẹ̀ máa sọ̀rọ̀ aṣíwájú bọ́lá ahmed tinubu ẹni tó bá fẹ́ gbọ́ fine ẹni tí ò bá fẹ́ gbọ́ kì í ṣèjà mo kúkú dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí youtube mi wá ìwà sórí youtube yẹn wá sọ̀rọ̀ so ìwọ tí ò bá ti tẹ́ lọ́rùn tí nǹkan tí mo sọ ò bá ti tẹ́ lọ́rùn wọ́n fi ṣèjà kò síbínú ńbẹ̀ mi ò ní kí wọn náà mọ̀ wá polówó òbí mi ò ní kọ́ mọ̀ wá polówó àtìkù ọlọ́run lédùmarè ó ràn wá lọ́wọ́ ṣùgbọ́n àwọn ọmọ yorùbá ni mo tó fẹ́ bá sọ̀rọ̀ àwọn ọmọ yorùbá ẹ dákun ẹ jọ torí ọlọ́run ọlọ́run ní bayọ̀ wa ẹ jẹ́ ká sọ jíì. ẹ jẹ́ ká jí ẹ lójú oorun ká oorun ṣe rí ó ń ni wọ́n dẹ́ẹ̀dẹ́ ṣùgbọ́n ń jọ nìyẹn ń ni wọ́n ayọ yọ tí wọ́n lọ fi pàdé ẹ̀ àwọn nǹkan ń ṣẹlẹ̀ tó yẹ káwa Yorùbá ronú lé lórí àwọn nǹkan tí àwọn olóṣèlú ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tí Yorùbá fi sọ wípé ẹ ti bi ìsáná kí èso oògùn àwọn èèyàn kan bẹ tó jẹ́ wípé irú aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ rí i pé kò fi ijọ́ kan jí kọ́mọ́ níbi tá ń lọ kọ́mọ̀ níbi tí a ti ń lọ campaign òun lẹ́dẹ̀ ní òlẹ́mí òun lọ́dẹ̀ ti rìn jù báyìí kò dẹ̀ kú àti rẹ̀ ń tórin ìrìn ìdákanù dá mẹ́wàá ń tórin tó jẹ́ pé wọ́n lọ wọ́n lọ rest lọ́sípítù ní London bí ọ̀sẹ̀ méjì owó yín náà lẹ́mọ́ ṣùgbọ́n àwọn nǹkan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó yẹ káwa Yorùbá mójútó ẹ má jẹ́ agbábọ̀dé fúnra wa tó bá gbàbọ̀dé fún ọmọ Yorùbá lónìí ẹlòmíì ó gbàbọ̀dé fún wọn náà lọ́lanu Yorùbá kì í ṣe dandan ní kí gbogbo wa fọ́lò ẹnìkan kálukú láǹfààní àti fọ́lò ibi tó bá wù ṣùgbọ́n ẹ má jẹ́ á ti torí àwíjàre kí ẹjọ́ tán lẹ́nu ẹ má jẹ́ á ti torí pé kí sọpọ́ọ̀tì ó lè bá a lọ sí ọ̀dọ̀ ẹni táwa ń campaign fún ègéèsì aṣíwájú ká má máa ṣe àwọn nǹkan tí ò dáa ojú àwọn èèyàn fún àwọn èèyàn ríran oríṣiríṣi làwọn èèyàn ń pariwo àwọn èèyàn kan ti ẹ̀ believe pé ah, aṣíwájú bọ́lá ahmed tinubu ló wà violent jù nínú gbogbo àwọn governors eh, presidential candidate ta ní ṣùgbọ́n ẹ wo nǹkan ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo bí wọ́n ṣe ẹ wo tí wọ́n fẹ́ ṣe fún tàbí ẹ wo tí wọ́n ṣe fún mọ́tò ẹ wo nǹkan tí wọ́n ṣe fún mọ́tò APC ọlọ́run ló padà mọ tó ṣẹlẹ̀ sí mọ́tò yẹn bí wọ́n ti lé lọ yẹn ẹni tí wọ́n kógi kádà kó ìgò kó òkúta ẹ̀rí nǹkan tí ọkọ̀ mọ́tò APC nìyẹn o àìmọye ọ̀nà ni wọ́n ti ṣerú ẹ̀ o àìmọye ìgbà ni wọ́n ti ṣerú ẹ̀ o ní kíni ń porúkọ ẹ̀ ní ṣé Imo ni àbíbo gbogbo yín náà lè rí ẹnìkan tí ẹ mú ní orí íńtánẹ́ẹ̀tì tí wọ́n ló fa pósítà òbí ya ẹ dákun ẹ wo ìyà tán fi jẹ arákùnrin ẹ wo bí wọ́n ṣe lu arákùnrin ṣáà pé gbogbo àwọn nǹkan iná kọ́ ni màá lè mú wá sí ojú ìwòran yín ṣùgbọ́n gbogbo yín náà lẹ rí lórí íńtánẹ́ẹ̀tì mi ìfẹ́ kíkí ní ìgógàgò jù àwọn ìtọ́ bá wà very very important ni máa fi hàn yín wọ́n dẹ̀ lu ẹni yẹn títí títí wọ́n nítorí pé ó fa pósítà òbí ya kéèyàn sọ wípé nítorí pé ẹnìkan fapú sta èèyàn kan ya kí wọ́n sì lù pa ojú gbogbo wa yìí náà sì ni tí Dino Melaye àti àwọn ẹgbẹ́ rẹ̀ tí wọ́n ń fa pósítà APC yà báyìí lára mọ́ èhó Dino Melaye tó ti ṣe tó ti ṣe ẹ̀ sínétọ̀ rí tó ti ṣe sínétọ̀ ní Federal Republic of Nigeria tí wọ́n ẹ̀ẹ́dẹ̀ pa ẹ̀ẹ́dẹ̀ falasoya ẹ̀ẹ́dẹ̀ mú ẹni tí ó jẹ́ tẹ́ ẹni ó ya pósítà òbí ẹ̀ẹ́dẹ̀ lùpà. now ẹ̀yin èèyàn ṣe rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mo fẹ́ máa pè wá sí àkíyèsí ẹ̀ ní o torí mo mọ̀ pé ó yẹ kí orí àwa ọmọ Yorùbá máa kó máa wálé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ rí ẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ sẹ́yìn èmi ò mọ̀ ń tasíwájú Bọ́lá Ahmed Tinubu tó fi ṣe wọ́n gbogbo nǹkan tí ẹlòmíì máa ṣe tíẹ̀ tíẹ̀ ní gbọ́ nǹkan kan lórí ẹ̀ tasíwájú bá ti ṣe wàhálà ti dé ok chairman ọ̀ràn PDP chairman PDP gàgàgàgàgàgàgà ẹ dàpọ̀ ẹ lísítẹ̀ sí nǹkan tó. PDP ẹ ìbọn bò ẹ bá kọjá yẹ ẹlẹ́ lókùúta ẹ wá gitọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà ẹ dà mọ́ lórí PDP. abẹ́ ìgbọ́n tó sọ ṣé ẹ mọ̀ pé nǹkan tó sọ yẹn slip of tongue ni kò sí ẹni tí ò lè ṣàṣìṣọ bọ̀tí tó yà mí lẹ́nu jù ni pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbé láti ìjọ yẹn ẹ pariwo ẹ sọ di mímọ̀ gbogbo ohun tí aṣíwájú bọ́lá ahmed tinubu ń sọ ò tó bẹ́ẹ̀ yẹn ẹ wò bí lè ṣe kọ̀ndẹ́mù pátì ẹ̀ tó ní àwọn ò ní dìbò fún wọn pátì ẹ̀ gangan ló sì dárúkọ báwọn ò ní dìbò fún ẹ̀ pa ẹ̀yin ọmọ yorùbá ẹ̀ gbé e. kí ló tó jẹ́ pé ti aṣíwájú bọ́lá ahmed tinubu nìkan lè mọ́ tẹ́ bàtì tó bá jẹ́ ẹ̀tanú ni ọlọ́run lọ́ba ẹlẹ́sàn-án téèyàn bá ṣe dáadáa yóò kẹsẹ̀ tí èèyàn bá ṣe bí yóò kẹsẹ̀ tó bá jẹ́ pé gbogbo èyí tẹ̀ bú aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yẹn náà ló ṣe àìdáa sí fine tẹ́ bá bú tàbí ẹsẹ̀ pè fún yóò ó lè mú wájú kó ṣàìdáa fún yín ṣùgbọ́n láì ṣàìdáa fún yín ìyàwó àtọmọ yín lẹ̀ ń gbé ṣépè tẹ́ bá gbé ṣépè tó bá jẹ́ pé kò ṣe nǹkan tí ò dáa ìyàwó àtọmọ yín lẹ̀ ń gbé ṣépè ẹ dákun torí Ọlọ́run ẹ tó wo ibi táwa Yorùbá ewu ewu ewu ewu e, e, ewu ewu bàbá Ayọ̀ Adébájọ ẹ dákun ẹ̀gbọ́n tí sọ. Don't take it lightly. You are fighting for your freedom. It's not an ordinary election you are having. If Obi does not win, forget Nigeria. ẹ dákun ẹ gbọ́ irú ọ̀rọ̀ tó jáde lẹ́nu bàbá Ayọ̀ Adébájọ ẹ dákun ẹ gbọ́ ọ̀rọ̀ tó jáde lẹ́nu bàbá Ayọ̀ Adébánjọ ẹ gbọ́ ọ̀rọ̀ tó jáde lẹ́nu wọn tó bá jẹ́ pé APC kan ló sọrú yẹn wọ́n á ní ah, aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ dákun ẹ gbọ́ bàbá yẹn pé tóbi ò bá ti wọlé ẹ̀gbọ́n tí bàbá yẹn fẹnu ara rẹ̀ sọ àgbàlagbà estate aneda aneda in Yorùbá land ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ò lè domi púpọ̀ wọ́n ti sọ fún mi pé ẹsẹ̀ kẹrùkú ọ̀dà ẹsẹ̀ kẹrùkú ẹsẹ̀ kan ọ̀dà bíi ti bàbá Ọbásanjọ́ làwọn náà so automatically ìgbà tí ẹsẹ̀ eruku bá gùn wọ́n wọ́n ṣe bí eruku ìgbà tí ẹsẹ̀ ọ̀dà bá gùn wọ́n wọ́n ṣe bí ọ̀dà ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àgbàlagbà ẹ gbọ́ ohun tí wọ́n sọ ẹ gbọ́ ohun tí wọ́n sọ kéèyàn ti torí pé kéèyàn sọ pé tẹ́nìkan bá wọlé kò ní sí nàìjíríà mọ́ aṣíwájú bọ́lá ahmed tinubu tó nífọ̀n tó lé èékánná gangan gangan gangan kò sọrú ẹ̀ ẹ dákun kí ló pàtàkì lára òbí tẹ̀ ń gbé gẹ́gẹ́gẹ́ igan ọba chief bàbá wa olódò dẹ Baba wa síwájú Baba wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti ọdún tó ti ń gbé Nàìjíríà yìí ìlú Èkó nílé rẹ̀ wà ìlú èkó ló ti rúlù ìlú èkó ló ń gbé dòní ó túmọ̀ sí èpè èkó dáa ẹ dákun torí ọlọ́run ẹ jọ mo bẹ̀ yín ẹ dákun ẹ bá mi béèrè lọ́wọ́ ẹni tẹ́ ẹ ló tún Anambra ṣe kí ló dé tí wàá gbé èkó tí ò gbé Anambra tábànàbùrà bá dáa tó ti ẹ̀sùn mọ́ èkó kò ní fi Anambra lẹ̀ máa gbé èkó náà kí ló tí ò máa lọ gbé Anambra nígbà tó tún ṣe tí iná wà ń bẹ̀ tí títì wà ń bẹ̀ tí eh, eh, gbogbo tó yẹ kó wà ń bẹ̀ tó wà ń bẹ̀ kí ni ẹ dákun ẹ bá ń bi òbí kí ni ń wá lẹ́kọ̀ọ́ kí ló dé tó jẹ́ kò ní ń gbé. àbí ṣé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Èkó tóun ti bẹ̀rẹ̀ só kú òun bẹ́ẹ̀ ni kò kú òun bẹ́ẹ̀ ẹ dákun torí Ọlọ́run òbí tẹ̀ ń pariwo yìí torí Ọlọ́run how many person has Obi made? How many, how many, how many of Obi has he made? See, I ṣé to kankan ò jọ ṣèjọba ṣé mọ wọn ibi Obi àtàwọn kankan ní ẹsẹ àjọ ṣèjọba àwọn kan wọn ṣàṣe kọmíṣánná àwọn kan wọn ó ṣe PA àwọn kan wọn ó ṣe gbá àwọn kan ni wọn ó ṣàwo nínú rìjíìmù ọdún mẹ́jọ tó lò yẹn ṣé báwọn kan náà ni wọn ṣe ẹ where are they politically wọn ti parẹ́ máyé lára ẹ dákun mo sọ mo bèrè kwẹsẹ náà níjọ ni mo ní àní ẹ dárúkọ èèyàn òbí torí bẹ́ẹ̀ ṣe ń gbé òbí yìí ti kọjá abóbi ọ̀hún ṣe mà ẹ ń gbé òbí bí ẹni pé bí ìgbà tó jẹ́ pé ọlọ́run wa ni ọmọ yorùbá náà tún yanu egbóni tí bàbá bàbá gbàgbàgbà sọ èmi ò ní bu yín ṣùgbọ́n tó bá ti bí ni yóò béèrè lọ́wọ́ yín tó bá jẹ́ pé ẹ dalẹ̀ yorùbá ni mọ̀ pé ti bí ni yóò béèrè lọ́wọ́ yín ẹ dákun how many Obi has Obi made in Anambra gbogbo àwọn tí wọ́n bá ṣèjọba tá a lè ń gbúrò politically lè ní káti ẹ̀ ní òkè ẹni yẹn o ó ti wá wà ní house of rep ń sìn o ó ti wà ní house of senate ń sìn o ó ti di federal commissioner o ó ti di minister bí ẹ dárúkọ èèyàn ẹyọ kan tí Obi made ní mo ṣe béèrè pé how many how many of Obi has Obi made in Anambra? I Asiwaju Bola Ahmed bin Tinubu made so many people. Àwọn arẹgbẹ́ kọmíṣánná ẹ̀ní kọ́kọ́ ṣe ẹ̀wù kò tẹ́ wà lẹ́nu. Àwọn kí ló ń porúkọ ẹ̀ àwọn Fáṣọlá àwọn Akérédolú àwọn oríṣiríṣiríṣiríṣi ìyọ̀bẹ ká tó wá sọ̀rọ̀ gbàtà àwọn gbàtà bíi àmìlà mélòó ni mo fẹ́ ka mo lè ka mo lè ka three hundred five hundred màá tún máa go again go again because mo lè ka wọ́n tó the tune of àwọn tó ṣe chairman tó jẹ́ pé nítorí influence aṣíwájú bọ́lá ahmed tinubu ni wọ́n ti náà sì ṣe wọ́n dẹ̀ ń sọmọ ìlú kan náà aṣíwájú bọ́lá ahmed tinubu ti ń gba yíbò ti ń gba yíbò sí tó ń fún yíbò ní priority tí yíbò wà ní house of assembly tí ibo wà nígbà tí ibo wà ní kọmíṣánná tí ibo wà ní kínní ẹ dákun torí ọlọ́run ẹ̀yin ọmọ yorùbá sáà kì í ronú ni ẹ dárúkọ ẹyọ kan kánsẹ́lù ẹyọ kan kánsẹ́lù ẹyọ kan tán ṣe mistake lò ní ìlú òbí tàbí ní ilẹ̀ ibo ẹ dárúkọ ẹyọ kan just one person pé bí àwọn náà ló kánsẹ́lù yorùbá ní state yìí ẹ sọ now ẹ̀yin èèyàn mi ẹ dákun ẹ mọ̀ jẹ́ àrònú ẹ mọ̀ jẹ́ ká ronú ṣe rí tá a bá ro inú tá a bá ronú ẹ tí ò bá sọnù yóò mọ̀ sọnù òbí yìí jẹ́ wá gbé kàkàkà bí ẹni pókè ọ̀dà ẹgbọ́n nǹkan tí ọmọ Fẹlá ẹgbọ́n tó sọ ń pa òbí. Obi's family money in Panama he say na im family money which person family is supposed to pay tax for anambra state if not be obi family you obi there's na one year word i will tell you una word me i no be brime i will never apologize read my lips i will never apologize you see my lips i will never we go fight this war till after election if you continue after i still dey with una kò ní dáa fún fada ẹ̀mọ́ tẹ́ ń bá wí ni. Obi's family, Obi all their money, they are not paying tax in Anambra State. That's why Anambra State cannot have good roads, good school, good hospital. Because the rich people in Anambra like Obi hide their money in Panama. Far away from the Nigerian government, where the Nigerian government, if Obi love Nigeria, can he, Why is, where is his family? Hiding money away from us to tax. Panama is a tax haven. Any money in Panama means Nigerian people cannot see it to benefit our lives. Why he is making his money from Nigeria? Ẹ má eh video yẹn mi lè jẹ́ ewo délẹ̀ nítorí gbọ̀n. Ṣùgbọ́n ntí ohun tó à láti sọ ni pé ṣe mú pé April Fool àwọn èèyàn lè sọ gbogbo jargon sọ bá wù wọ́n. Jargon kan ló sọ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní àtàkì ẹ̀ ló sọ jágọ̀ kan lórí òbí ẹ dákun jágọ̀ mélòó làwọn ọmọ Ìgbò ti sọ lórí tiwa jágọ̀ mélòó làwọn ọmọ Ìgbò ti sọ lórí Lagos State jágọ̀ mélòó làwọn ọmọ Ìgbò ti sọ lórí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jágọ̀ mélòó ni wọ́n ti sọ lórí ìran ọmọ Yorùbá tó ṣe pé nǹkan kékeré láti wá tán sáwọn làwọn fẹ́ gbẹ́nu ni ẹ wo ẹ wo nǹkan kẹ́ ẹ lè mọ̀ wípé mo sọ fún action begat reaction ẹwù nǹkan ẹwù ẹwù irọ́ ẹwù mo fẹ́ fi irọ́ bàǹtàbàǹtà kan hàn yín tí ọmọ ọmọ kí ló ń korúkọ ọmọ PDP tó pa We Move from TBS, we had a plan to move as convoy second day down to TBS. So what we did was that we arranged a flatbed truck and we arranged a DJ and convoy of cars. As soon as we got to Jakonde and we made the U-turn and want to start waiting for other people to come, then two buses came loaded with guys and they were coming out with machetes and guns. They were attacking all of us, catching all the cars, beating. I was rolling on the to save my life. I had to literally lay on Lekki Epe Expressway in the middle of the road to obstruct traffic so they won't kill me. Because when I was running traffic, that's when they left me. And later, later, when we regrouped so we can move the damaged cars, they came back again to attack us. This time policemen started shooting, they now left us alone. So this is the situation on ground. And they took away your stores, um, broke the cars and everything? They took away phones, took away the DJ equipment, took away so many things. All right, thank you very much. Where, who say where is that again? At Jack one day. At Jack one day. All right, thank you. Hmm. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ dákun ẹ gbọ́ nǹkan tọmọ yìí bò sọ ó ní wọ́n kó àdá lọ́wọ́ tó pọ̀ wọ́n kó ìbọn lọ́wọ́ tọ́pọ̀ ṣé ẹ rí pé ẹni tó ń sọ̀rọ̀ yẹn kì í ṣe pé lọ́ọ́ fi òkú kan hàn yín pé ìbọn tí wọ́n kó lọ́wọ́ tàbádà tí wọ́n kó lọ́wọ́ tí wọ́n fi sáré òun gangan tí ń sọ̀rọ̀ tó ní wọ́n kó ìbọn jáde sáwọn wọ́n kàdà jáde sí wọn ẹ lè rí ibi tí ẹ̀jẹ̀ kékeré ti ń jáde lára rẹ o wọ́n máa ń rò pọ́ délé yẹn wọ́n máa ń rò pé àlọ́pọ̀lọ́ wọ́n dẹ̀ máa pílè wa ẹ dákun ẹ wo ẹ wo bọ̀bọ̀ tó ń sọ wípé àwọn APC kádà wọ́n kọ́ bẹ wọ́n kó kinní kan ẹ ń tanra yín ni APC wá gbayì fáàtì ni APC wá gbayì fáàtì ni ẹ̀wọ̀ ọdún ta ti ń gbàbọ̀ tá a ò yá dá ẹ̀wọ̀ ọdún ta ti ń gbàbọ̀ tá a ò yọbọ́n o APC wá gbayì fáàtì ni ẹ́ APC wá gbayì fáàtì ni APC wá gbayì fáàtì ni. ẹ̀wọ́ ọdún tá a ti ń bàbọ̀ tá a ò yá dá ẹ̀wọ́ ọdún tá ti ń bàbọ̀ tá a ò yọbọ́n o APC e wá gbà yìí fáàtì ni àwa ò ládàá àwa ò níbọn ọmọ Yorùbá èjà dáwọn èjà bàn ẹ wo tí ó bá jẹ́ àwọn ajínipa olórí burúkú tí wọ́n ń pè yàn káàkiri àtàwọn olórí burúkú tó ń ṣoògùn owó nílẹ̀ yorùbá ń bolẹ̀ ti rí tí ìjà pọ̀lítíkù ìjà kan wáyé ń sè pé àwọn ń pààyàn wọ́n ń ṣe kinní kan wọ́n ń ṣe àwọn ibi tí wọ́n ti ń pààyàn náà nílẹ̀ haúsá kì í ṣàwọn olóṣèlú àwọn herdsmen ni wọ́n ń pààyàn ni wọ́n ń ṣe gbá ni wọ́n ń ṣàwo wọ́n ń pa mùsùlùmí wọ́n ń pa kìrìsìtẹ́nì kì í ṣe pé bóyá ẹlẹ́sìn kan ni wọ́n ń pa àti ìbá fẹ́ dẹ́ kìnìún ẹ̀sìn ilẹ̀ lókù wọ́n ti wọ mọ́sálásí tí wọ́n pa gbogbo àwọn tó wà mọ́sálásí including chief imam wọ́n ti wọ church tí wọ́n pa gbogbo àwọn tó wà ní church so automatically ìyẹn fi yé wípé tí kì ṣe wípé ẹnìkan ni wọ́n ń jà fún ara wọn nìkan náà ń jà fún wọn ò jà fẹ́sìn kankan. àwa ọmọ Yorùbá ẹ dákun mo fi orúkọ Ọlọ́run bẹ̀ wá gbogbo ń tá a máa ṣe lénìí tí ó di ìtàn aburú fún wa lọ́la ẹ má jẹ́ ká ṣe é tẹ́ ẹ bá rí nǹkan tí ò da speak out ẹ sọ̀rọ̀ síta ẹ má jẹ́ kí wọ́n sọ wá di ẹ má jẹ́ kí wọ́n sọ àwa do lórí burúkú Yorùbá níran àwa ní ìran àwa àwa àwa tó wá ní nǹkan tí wọ́n ń pè ní àròjinlẹ̀ àròjinlẹ̀ bí yorùbá bá débì kan tó bá tí wọ́n ń lu ìyá àwọn lọ́wọ́ yóò kọ́kọ́ béèrè kí ló ṣẹlẹ̀ yorùbá ó béèrè kí ló ṣẹlẹ̀ kọ̀ọ̀kan ní débẹ̀ kọ́ yàdá kọ́ máa yọ̀bọ̀n kọ́ máa ní because àwọn nǹkan kan wà tó tí ìyàn lójú jo lè lọ torí ìyá rẹ̀ tí wọ́n ń lù lọ́wọ́ tó bá jẹ́ wípé ìyá rẹ̀ lọ ṣàgbèrè nílé onílé tíyàwó onílé wá ka mọ́lé tó jẹ́ ìyàwó onílé ní ń lù ṣé nígbà tó bá gbọ́ ẹjọ́ tó sì ti fọ́ ènìyàn létí ṣé ara ò ní rọ̀wọ̀ ìdí nìyẹn tí yorùbá kọ́kọ́ farabalẹ̀ akọ́kọ́ gbọ́ kí ló ń ṣẹlẹ̀ kò kàn ní sọ pé nítorí pé bá ya àwọn ká sọmọ yẹ lọ́rùn kó kàn kó yàdá kó yọ̀bọ̀n kó máa bá àwọn èèyàn jà Yorùbá lọ́pọlọ wọn àwa ní sẹ́ẹ̀sì àwa máa ń rárò jinlẹ̀ ìdílé ẹ̀ tá kì í fi ń jàjà kò mọ̀ dí àwa yìí kàn déédéé jà àyè déédéé jà tẹ́ bá gbọ́ngbà tí ààrẹ Gani Adams sọ́jọ́ sí ó ní Yorùbá ò kì í lùsì ogun ó sì mọ àwọn ètètè jà ó ní èdè àìtètè jà wọn ó sọ pé àròjinlẹ̀ yìí náà ni ókè okay sí tá a bá fẹ́ tá a bá jàjà yìí sáà ti lóúnjẹ ńlé torí àmọ́ nílé lọ́jà lọ ránjẹ mọ́ sí tá a bá ja ìjà yìí sáà ti ní ẹ̀tù sáà ti ní ìbọn sí tá a bá ja ìjà yìí àwọn nǹkan ogun wo la ti ní ńlẹ̀ tá a bá ja ìjà yìí bógan la ti fẹ́ bẹ̀rẹ̀ tí ẹ bá bá mi báyìí wọlé gbogbo yẹn ní Yorùbá kọ̀ọ̀kan rò pọ̀ Yorùbá òun so lórí burúkú bíi tọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì ẹ̀yin èèyàn mi ò ní mọ̀ ṣe fídíò yẹn kó gùn mọ́ but màá make sure pé mò ń ṣe nǹkan kan títí tá a fi parí election àwọn iṣẹ́ alárinrin iṣẹ́ alálùbáríkà tí mo ti wá yà sílẹ̀ tí mo ṣẹ̀ṣẹ̀ yà mọ́ àwọn ni màá wá bẹ̀rẹ̀ sí ní upload lórí YouTube mi lọ láti ìgbà tán bá ti parí election ṣùgbọ́n láti sìn sí àsìkò election màá máa sọ̀rọ̀ màá máa sọ current affairs màá dẹ̀ máa sọ ohun tó ń ṣẹlẹ̀ lágbo màá dẹ̀ tó máa fi ẹnu mi bá àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ láti ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin ọmọ Yorùbá mo kí yín ojú òfẹ́ ràpọ̀